aláìkọ́ àti ọ̀rẹ́kẹ́sì. So ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní ṣe pẹ̀lú àwọn tí ìṣẹ́ kan ṣẹlẹ̀ ní recently tó jẹ́ pé ó ń jà rìn rìn lọ́wọ́ ó ní ṣe pẹ̀lú raping. So ó ní ṣe pé ó dáa pé ọlọ́mọ kan ní ìlú ilẹ̀ Igbo kan tí wọ́n rape mọ́ inú church so wọ́n dẹ̀ pa. So ó wàá àtọ̀tara ó kú látara rẹ́pì yẹn bóyá kan náà gbà ní fire fire extinguisher yẹn lórí ṣàpàdà so nǹkan tó wá ń lọ láàrin àwọn láàrin àwọn gbóòt àwọn ọmọ ìyá àtàwọn tó jẹ́ kèfèrí ni pé wọ́n ń wò pé ó yẹ kí wọ́n bá rapist yẹn tó rape ló kí wọ́n bá wí mm-hmm. so àwọn apá kan náà àwọn èèyàn àwọn wò pé kí ló dé táwọn èèyàn wòye sí ní tó ń bí káwọn èèyàn máa kàn máa bá àwọn èèyàn kàn máa kàn máa rape àwọn èèyàn so àwọn tó ń jẹ́ tó wà lágbọ́nrin pé ókè o rapist ló yẹ ká bá wí wọn ò pé ṣé àwọn tí wọ́n mú agbọ́nrin pé ókè o ẹ jẹ́ ká tákù tó ń fa káwọn èèyàn máa rape kejì pé bóyá kákan bàáyín tó tó rape èèyàn lásán wí àwọn wò wípé àwọn ń wò pé ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé tá bá mú pilẹ̀ kò ní sí pé irú kan yóò padà máa ṣẹlẹ̀ mọ́ àwọn yẹn wá àwọn tí wọ́n wá mú pé òkè àwọn tó ń rape ló yẹ ká bá wí àwọn wò pé ṣebí wọ́n ń bá àwọn tó ń múra dáadáa náà wí wọ́n ń bá wọn ṣe ìranù wọ́n ń rape wọn pé wọ́n pé ẹni tó ń lo ìjáàbù lápèjúwe nísìn wọ́n wà nù pé wọ́n lè rape ẹ̀ wọ́n ń rape ọmọ kékeré ìyẹn tó fẹ́ ń kọ́ṣe báyẹn náà múra dáadáa so ìbéèrè wa ni pé irú agbọ́nrin yẹn ìhà wo ni Islam kọ̀ sí àti pé bóòdì yẹn ṣe lè fún wọn ní dáhùn nípa pé ẹni tó bá ń gbò pé tó bá tẹ̀ máa ń bá wípé ah, ẹ mọ́kànjẹ́ ká bẹ̀rẹ̀ tó rape lásán wí ní tí ó ń bí káwọn èèyàn máa rape náà ó yẹ kí ìjọba kí wọ́n àdẹ́sà káwọn èèyàn náà wòye sí so ọ̀nà wo nìyẹn lè gbà ṣàlàyé fún wọn tí wọ́n fi. alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ba'd. ọkọ ni pé gbogbo irú àwọn kan wọ̀nyẹn wọn kàn dáhùn láti sọ nítorí jẹ́ opinion ẹ̀sìn Islam nípa rẹ̀. Eh, pẹ̀lú pàtí máa ń pé àwùjọ táwa wa àwọn ilófin ọlọ́run bá ń bẹ̀ ṣẹ̀ríà àmọ́ kìí ṣe pé bóyá tí ẹ̀yin bá mọ nǹkan tí ó yẹ kí wọ́n ṣe ní ìbámu pẹ̀lú òfin tọ́lọ́run ó lè láǹfààní kan tó lè ṣe fún aláwùjọ tí wọn yìí bá ti lòfin ọlọ́run nítorí ká pé àti wàá sọ kí ni ṣẹ̀ríà náà sọ lápèjúwe bọ̀ wá lọ gbé fẹ́ni tí ń ṣèjọba ẹni tí ń ṣèjọba wa apply gbogbo ń ta sọ yẹn hundred percent under pófin tí wọ́n ń lò ní country yẹn náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ṣẹ̀ríà hundred percent so bẹ́ẹ̀ bá lo eléyìí ẹ̀ lè gba aládàmbẹ̀ wọ́n dàbí lábẹ́ òfin ọlọ́run ní ìsìn kápá nìkan ó pààyàn ìgbà tó wá pààyàn òfin ọlọ́run bá ní pé kàn pa so under ibi táyà ń sìn gbé constitution ni wọ́n láwọn ń lò tó jẹ́ èrò orí ọmọ èèyàn tí èso fi hàn lọ́rùn àwọn á ní ẹni tó pààyàn yẹn because Madonna ti pààyàn àwọn náà pa ni ṣé ẹ mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù ọ̀ràn pọ̀ pààyàn ó sì tún ṣẹ́kù nítorí pé ọlọ́run kàṣà déédéé sọ pé ẹni tó bá pààyàn kan wọ́n kàn pa anyhow wọ́n pa ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà ẹ̀sìn Islam àti hmm. pé ṣẹ̀ríà ẹ̀sìn Islam ló dájọ́ tó ní kí wọ́n pa wọ́n sì pa láti fi tẹ̀lé ti Allah so túmọ̀ sí pé àwọn nǹkan tó ṣe wá ti pọ̀ jù láwùjọ bí táwa ń gbé yìí náà ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn wa a lè lò a láǹfààní àti rí dáadáa tí máa tara rẹ̀ jáde lókun ìgbà tá a bá ti lè apply ìṣẹ̀rẹ́ ẹ̀sìn Islam so àbọ̀ àbọ̀ náà lọ́pọ̀lọpọ̀ ń tá a máa ṣe torí ẹ̀rú eléyìí ní sìnkápò òfin ṣẹ̀rẹ́ àwa Islam sọ pé ẹni tó bá ṣe zina ìyá báyìí ni ó jẹ ìyá tí ó náà ni pé tó bá jẹ́ ọmọge ni lọ́kùnrin ọmọge lóbìnrin yóò jẹ gbọgọrùn ó sì gbé pamọ́ fọ́dún kan tó bá jẹ́ abilékọ lọ́kùnrin abilékọ lóbìnrin wọ́n sọ lóko títí tí ó fi kú islam wá ṣàdédé sófin yàn torí kẹ́ nísìn òpin tí èèyàn lè ṣe níbàjẹ́ náà ni kò ṣe zina kó kí abẹ́rẹ́ bọ́nu tẹlómi ọlọ́wọ́n bọ̀ wá dúró lórí eléyìí lásán wá sọ pé wala taqrabu zina ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ètò túmọ̀ sí pé gbogbo means tó lè gbèyàn dédìí gbèyàn sí ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ má súnmọ́ ó túmọ̀ sí pé ẹ jìnnà sí torí ẹ nínú òfin ṣẹ̀ríà wọ́n sọ pé lil wasa'ili hukmul ghayat àwọn ọ̀nà tó máa ń tọ̀ láti fi débi nǹkan àfojúsùn ìdájọ́ rẹ̀ kì í yàtọ̀ rárá sí ìdájọ́ ń ta àfojúsùn ó túmọ̀ sí pé a bá ẹni tí ó fi tipátipá báyàn lò wí eléyìí nìsín ṣẹ́ríà ò sọ pé ìyá ipa tó ní ọjẹ́ irú hmm. so wọ́n máa ń sọ pé wọ́n bá wí taziran ní ìhánilétí ìhánilétí tẹni tó fi tipátipá báyàn lò ó lè dé ipò pípọn pa nítorí pé ó ti bọ́ sábẹ́ ìmáa dúnkòkò lajà mọ́ mi yàn àìní jẹ́ káwọn èèyàn kan rẹ́dọ̀fì lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọwọ́ abẹ́ ọ̀rọ̀ ọlọ́run pé yóò ọ̀rọ̀ innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada tọkọ́ tọ́ aw yusallabu aw tuqatta'a aydihim mi arjuluhum min yóò fọ̀ yunfaw min al-ard dhalika lahum khizyun fid dunya wa lahum fil akhirati 'adhabun 'adhim èyí yóò wù abámúnú mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò ṣe déédéé wọn ká pa wọn pípa gidi àbí ká tẹ kàn wọn lágbélébù láàyè kí wọn kú bẹ́ẹ̀ àbí kọjá pé àti kọ́kọ́ pa wọn ká tó kàn wọn lágbélébù kọjá kọ fún gbogbo kó wa àbí ká gé ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ àbí ká ká wọn kún lórí ilẹ̀kùn tí a rí wọn máa láéláé náà ni ìdójútì ní eléyìí jẹ́ fún wọn láyé ń bí wọ́n tún á jìyà ńlá tó bá ti jọ gbẹ̀ndàlùkẹ́yàmù so èyí tí adájọ́ ṣẹ̀ríà tó bá wù láti mú nínú àwọn nǹkan wọ̀nyẹn ni ó mú torí ọlọ́run fi ààyè àti ṣẹ̀ṣà síbẹ̀ an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard wa aw tufidu ẹ̀mí tó bá wù yín bẹ́ẹ̀ á bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ ewo ló lè jẹ́ kí ọmọ èèyàn bẹ̀rù jù wọ́n fi sá fún nǹkan yìí jù so that is that tọ́ nísìnyí a sọ wípé lil wasa'ili hukmul ghayat ṣẹ̀ríà tí ó ní ẹ má ṣe zina ṣẹ̀ríà tó lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ bọ́kùnrin lò ṣẹ̀ríà tó ní ẹ̀gbọ́dọ̀ fi tipátipá bẹ́ẹ̀ nìkan lò kò ní tó bá wù yín náà ní kẹ́ ẹ máa ṣe ní nǹkan tó ṣe pé ńgbà ọba yá náà ń ta ní kẹ́ ẹ máa ṣe náà ní ó fà yín lọ sí díẹ̀ so ṣẹ̀ríà náà sọ wípé ẹrẹ ju yín lẹ̀ lọ́kùnrin àti lóbìnrin ṣẹlẹ àná tó sọ pé ìmúra ẹ̀yin ọkùnrin ìmúra ẹ̀yin obìnrin báwo ni ó ṣe rí ok tẹnìkan bá ti wá jẹ́ pé ìmúra ti múra yóò pè fún bàjẹ́ yóò pè fún kí aburú ó ṣẹlẹ̀ yóò pè fún kí àdánwò ó máa so ìdájọ́ náà tún wá bí eléyìí ìhánilétí náà tún wá bí eléyìí àwa ní tìtorí pé ìwọ ló pè fún zina wọ́n ló ṣe ń tá a fi fi tipátipá bọ́ọ̀lù ká wá sọ pé ah, kò sí nǹkan kan bẹ́ẹ̀ ńgbà tó epo náà ní múra rẹ̀ náà ní ebo náà ló ṣe bẹ́ẹ̀ ebo náà ló pè fúnra nù àtẹ̀rí àwọn ní sọ báyìí o nítorí ní ìsìn náà sọ pé ẹnìkan pààyàn òní sọ pé ìwà àti ìwọ náà ṣe ń bá jà wọ́n tó ń bá jà lójú ọ̀pọ̀ <laughs> wọ́n pa ẹni tó pààyàn náà ni so bẹ́ẹ̀ náà ni ẹni tó jalè òní sọ pé ha nígbà tó ṣe pé ilẹ̀kùn yín sì wá rọrùn láti wọ́n bá wọn. <laughs> so nítorí di eléyìí báyìí wọ́n bá ẹlẹ́ran wí wọ́n bẹ ẹlẹ́ran wí nínú òfin ṣẹ̀ríà ẹ̀sìn Islam. so ní àwọn tí wọ́n wá ń wò wípé ṣe bí wọ́n ń ṣe ìbàjẹ́ yẹn náà pẹ̀lú àwọn tí wọ́n ń wọ aṣọ ẹ̀sìn àbí àwọn ọmọ kéékèèké so pé àwọn fi ń wò ó pé ìmúra ká mọ́ káwọn èèyàn mọ́ bu ìmúra táwọn èèyàn múra ká mọ́ bu bí àwùjọ ṣe rí bọ̀ kí wọ́n bu ẹni tí. àwọn lẹ́yìn ojú tó ń fi wọn nǹkan kúrú bàjẹ́ ni hmm. ṣẹ̀rí àbá méjèèjì wì méjèèjì ṣẹ̀rí àbá wì tiẹ̀ so nítorí pé wọ́n ní pé torí pé wọ́ọ́rìn ìhòhò náà ni tó wá náà lórí so at the same time tẹ́nìkan náà bá múra múra ṣẹ̀rí àtẹ́nìkan fi lọ́kùlọ̀ lọ nítorí náà ó tún jìyà á sì kan sára tọmọ fọ́ sọ́mọ tó múra múra ṣẹ̀rí à pé ọlọ́run ká dára pa burú yọ ṣẹlẹ̀ ni ṣùgbọ́n ìwọ ò sẹ́ńtì ẹnìkan ti fi lè róru rẹ̀ sí ọ. so ẹni tó sì rìn ìhòhò àní sọ pé wọn náà lọ fàájàre má lọ rán wọn bọ kó dànù ní rárá o so gbogbo ẹ náà ni wọn bá wí so nítorí pé tí ẹni tó rí rò pé máa ń ṣe bí ẹni tó rí rò pé so orí òfin ọ̀wá pé ni orí òfin pé lọ́nà tó ṣe pé ìgbà tí a bá bẹ̀rẹ̀ sí ní káwọn èèyàn títì pé ẹ máa kó wọn dà sọ́kọ̀ ẹ máa kó wọn dà sọ́kọ̀ ah, àwọn jalè ní àwọn gbé nǹkan ní àwọn ò ṣe kí ni wọ́n mú àwọn fún tí kálukú di pé ẹ̀rí má so wọ́n bá bẹ̀rẹ̀ sí kó wọn jáde fún ìdájọ́ fún ìmúra wèrè tẹ́ ìmúra ti yín báyìí ẹ máa jẹgba mẹ́wàá mẹ́wàá ní gbogbo àràárọ̀ fòdìdì ọ̀sẹ̀ méjì ẹ sì tún lọ san fáìní five hundred thousand láti fi pé kẹ́ lọ tún àyìn ṣe ẹ dákun ṣé a lè mú yàn mẹ́wàá bẹ́ẹ̀ kí nàìjíríà má yí padà yóò yí padà àmọ́ bá a ṣe bẹ́ẹ̀ náà tí ó sì ń dá ṣẹ̀ríà ìtàjẹ́ náà. so ṣé ó wá tọ́lá bí òfin kí ẹni tí wọ́n tó ti bọ́ sínú victim yìí lápèjú because ó ní mùsùlùmí kan tó tó ti ṣẹlẹ̀ sí rí pé tó òun ń lò láti fi sọ pé tó ti múra bẹ́ẹ̀ wọ́n sì rẹ́pù òun só tiẹ̀ tọ́ kí mùsùlùmí kó bọ́ta kó máa campaign ru nǹkan bá àbí tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí yàn kọ́sà àwọn èèyàn ń lò nísìnyí pé àwọn táwọn ń sọ jáde pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ sáwọn rí àwọn ń jẹ́ àwọn ń jẹ́ kí àwọn tí wọn ò lè sọ̀rọ̀ kan lè máa bọ́ ta sọ̀rọ̀ so da kí irú. lábẹ́ òfin ọ̀nà ẹni tí aburú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò ké lọ sọ́dọ̀ àwọn ẹni tó bá rò pé wọ́n lè gbé oníjà mú àwọn ẹni tó fi aburú yẹn kàn àmọ́ pé ká wá jáde sórí mídíà social media ká máa pariwo pé torí àwọn ẹni tí rẹ̀ ti ṣẹlẹ̀ sí náà kàn lè bá sọ̀rọ̀ ọlọ́run bó fẹ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni tí bá ti ń ké pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi wọ́n ń sànà kí aburú àti ìbàjẹ́ kó tàn láàrin àwọn olùgbàgbọ́ òdodo tó túmọ̀ sínú lábẹ́ òfin ọ̀nà torí pé tó bá ti di kó ti kọ́mọ̀ eléyìí náà ṣẹlẹ̀ sí eléyìí náà ṣẹlẹ̀ sí eléyìí náà akérò òun náà ṣe wò gbogbo àwọn tó ń sìn pariwo pé wọ́n ṣe wọ́n ṣe fáwọn wọ́n ṣe fáwọn wọn ò rẹ́ni kankan mú bó wọn ṣe wá rò òun jọ́ tó náà bá ṣe tún so bẹ́tà ayélujára àìdí àwọn òyìnbó ni àwọn òyìnbó ló gbé àìdí àyàn wá even gan àwọn tó ń campaign fún pọ̀ wọ́n sì ní àwọn NGO tó ń sponsor Nàìjíríà yìí lórí pé tí wọ́n bá rìpọ̀ ẹnìkan kò gbọ́dọ̀ dákẹ́ kó pé àwọn so àwọn bá pariwo òun náà sì gbọdọ̀ dákẹ́ ó náà máa pariwo torí pé ariwo táwọn bá ń pa wọn ní ó jẹ́ káwọn èèyàn máa réètì bí nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ sí ní ó sì jẹ́ kíjọba náà lè tagìrì láti ṣe ń tọ́ yẹ àìdí àwọn ìbò nù wọ́n sponsor àwọn kan lórí rẹ̀ both European Union and America so Islam ò ní pé táburú bá ṣẹlẹ̀ ó dàbí ẹni tí eh, ẹnìkan fi aburú tó fi ṣe ni òní dákẹ́ ọ lọ sọ fáwọn agbófinró agbófinró àwọn ó ṣe gbèsè tó bá yẹ so kò á nídìí pé lẹ́yìn ẹni tí ó ṣe gbèsè tó bá yẹ kó o tún gbé ta fáwọn ẹni tí ó sọ di tá a máa fi ṣe òfófó tá a máa fi ṣàyọnu sọ táàbí wọn gba alágbájá nǹkan báyìí ṣe ó ṣe ń lọ fẹ́fẹ́ ọmọ ti sọ pé wọ́n rèpò rí mo rò pé rí bẹ́ẹ̀ àkóbá ni ó tún fà fẹ́ lómi fíútsù ẹlòmí ò ní dáa kódà tó bá bímọ lọ́jọ́ iwájú látàrí pọlọkọ wọn á tún máa fi àléébù yẹn ka àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ obìnrin tí ń ké kángbà kan pé àwọn kan rèépù ń rí àbí òye wa sọ gbogbo orú nǹkan yẹn náà Islam ọ̀fẹ́.